lórí ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ ọmọ ìyá mi ìsìláàmù ló kó wa jọ kó wa jọ a ṣe sáà ni má ṣe tú wa ká káwa náà máa hùwà tí ò dáa ká lè gbádùn ara wa ìsìláàmù ló kó wa jọ ká ṣe tá a má ṣe tú wa ká káwa náà máa hùwà tí ò dáa ká lè jàbọ̀ fọ́ba tó láyé ká lè jàbọ̀ fọ́ba tó láyé ká lè jàbọ̀ fọ́ba tó láyé káwa náà máa hùwà tí ò dáa ká jàbọ̀ fọ́ba tó láyé. àkùránì ni wàsúlẹ̀wò khairun gbogbo ibi tíjà bá ti ń ṣẹlẹ̀ kẹ́ parí ìjà lọ́dà o ẹ má jẹ́ adíjà alẹ̀. ti o ma dákún ija ti ba ń bẹ nínú ìlú kan o e ma je adákún wahala awon eyan o e ma di ẹrù kún ìṣòro táwọn eyan ti ni o eléyìí ni nǹkan táwa dìde nítorí ẹ̀ pé bó làlàáfíà ó joba mo fi oba to ní mí búra àlàáfíà ọba ti jọba nílùú Ògbómọ̀ṣọ́ tipẹ́ o àwọn external forces ni wọn ò jẹ́ kárí ọ̀rọ̀ yẹn yanjú external forces yorùbá ní olówó òní jòrò gan kí wọ́n fà ó jẹ́ agùnmátẹ̀ ẹnìkan ló gbọ́dọ̀ tẹ̀fẹ́ nìkan mo gbọ́ lẹ́nu ọ̀kan nú àwọn èèyàn mi nínú itahaj ó ní bàbá tó bí òun sọ fóun pé ibi tẹ́ ẹ bá ti rí ìjà tí nǹkan mẹ́rin bá ti ń ṣẹlẹ̀ ń ẹ má pẹ́ parí ìjà ẹ lè rí ìjà ń parí. àkọ́kọ́ ẹ fẹ́ parí ìjà kò sẹ́ni tó fẹ́ sọ òdodo tí ń ṣẹlẹ̀ gangan ìkejì ẹni tó ṣẹ̀ òrẹ́dì láti tọrọ àforíjìn ìkẹta ẹni tí wọ́n ṣẹ̀ òrẹ́dì láti foríjìn ìkẹrin àwọn tí ń fẹ́ forí wọn fágbọ́n táwọn ń lò wọ́n fún politics agenda tiwọn wọn jẹ́ kíjà yẹn ọ̀rọ̀ èyàn ò lè ríjà yẹn parí o bó ṣe wù wá kíjà yẹn parí tó àwọn external forces ò jẹ́ kíjà yìí parí ìgbà tí ìtààdì ti wá lákọ̀ọ́kọ́ ni wọ́n ti kó bò wá èmi máa ń challenge wọn níjọ́ tí ẹ ti bẹ̀rẹ̀ gbogbo wàhálà yìí ẹ dárúkọ ìlú kan péré tí wàhálà ń ṣẹlẹ̀ níbẹ̀ yàtọ̀ fúnjọ yín o tí wàhálà ń ṣẹlẹ̀ ń bẹ̀ tẹ́ ẹ dẹ̀ débẹ̀ tẹ́ ẹ dẹ̀ níjà ń parí wàláì kò tí ì sí nítìtorí pé wọ́n wọ̀ ní orientation tiyín ogun wàhálà ẹ̀bú anybody ẹ̀yẹ̀yẹ̀ anybody ẹ̀búlì anybody ní orientation tiyín. mo dúpẹ́ pé ẹni tó sọ mí da lágbára nínú kẹ́ ẹ máa búlì kọ́mọ́ràn ọ̀gá gbogbo ẹni tí búlì èèyàn lọ sọ mí da lágbára. ọ̀nà wo ló gbà sọ mí da lágbára nígbò búlì mi búlì mi búlì mi mo wá dìfẹ́lọ́pù tí skin tí ò lè ràn mí mọ́ títorí kálàáfíà ó lè jọba nílẹ̀ yorùbá ẹ máa dúró orúkọ tí a ń fèmí nìkan tán ni kò nítumọ̀ ni àgbà mùnáfìkì kí ni mo ṣe tí mo fi di mùnáfìkì ní títorí pé mo ní ẹ má ba ẹlẹ́sìn míì ẹ má bu ẹlẹ́sìn míì mọ́ twenty twenty two mo ṣe wáàsí oríṣi méjì lórí pé tẹ́ ẹ bá kọ̀ntínú láti máa bú àwọn ẹlẹ́sìn míì ẹ̀yin àfa kéékèèké inú islam yìí ìtí kùránì ní ó ó padà ṣẹlẹ̀ o mo wí ní twenty twenty two twenty twenty three mo se wá sí mẹ́ta lórí the same thing pé ẹ má bú ẹ̀sìn ẹlẹ́sìn mọ́ Quran sọ pé tẹ́ ẹ bá ń bú wọn wọ́n ń bọ̀ wá yẹ̀yẹ́ ọlọ́run yín nígbà òdi twenty twenty four mo sì kàn ní January àtìgbà yẹn ni mo ti ń wòran kí wàhálà yẹn tó wá dé kán tó máa wá drag Islam Di drag Islam yẹn ni a fi wá ní àmọ́bi ah, tó fẹ́ dúró sí. Si charger bẹ́ẹ̀lì ló fún mi ní táìtù sọ̀bẹ́sẹ̀lú sọ̀bẹ́sẹ̀lú ni àgbà mùnáfìkì kí ni ń jẹ́ mùnáfìkì ibi àlàáfíà bá wà lèèyàn ti rẹ́sìn ṣe ẹ mọ̀túmọ̀ tí ń jẹ́ ní fáàkì ni ẹ pè mí bẹ́ẹ̀ kò sí problem ẹ lọ tẹ̀wé ẹ máa káàkiri kò ní mí nìkan kan sí mi mo dúró lórí pé àlàáfíà ó jọba nílẹ̀ Yorùbá ìgbà tá a kọ́kọ́ wọ̀lú Ògbómọ̀ṣọ́ bàbá wọba Gandhi ọlọ́run kò ṣe dáadáa fún wa. bàbá mọ̀ ọ̀rọ̀ fún wa bàbá mọ̀ ọ̀rọ̀ fún wa nígbà tá a kọ́kọ́ wà ó dàbí ìgbà tí ọmọ kékeré ọmọ iṣẹ́ tí ń kọ́ṣẹ́ lọ́wọ́ tó ṣe ọ̀gá ẹ̀ tẹ́ ẹ bá fẹ́ kíjà yẹn ó parí kíákíá ọmọ iṣẹ́ yẹn lẹ́ẹ̀mọ bíléèmù ọmọ iṣẹ́ yẹn lẹ́ẹ̀mọ bú bẹ́ẹ̀ ṣe ń bú ọmọ iṣẹ́ yẹn inú ọ̀gá rẹ̀ ọmọ rọ̀ inú ọ̀gá rẹ̀ ọmọ rọ̀ ọ̀gá òun á padà pé ẹ̀jẹ̀ á ẹ̀ ìyẹn ni orientation bẹ́yàn ṣe parí ìjà bọ́kọ àtìyàwó bá ń bára wọn jà ẹni tẹ́ ẹ̀ mọ̀ pé agbára ń bẹ lọ́wọ́ ẹ̀nú àwọn méjèèjì ẹnì kejì tí ó jẹ́ pé òun ló máa sọ́fà àfìtínà yẹn òun lẹ́ẹ̀ máa bú bẹ́ẹ̀ bá ti ń bu inú alágbára ó rọ̀ alágbára ó padà gbà yí pé ẹ̀ parí ẹ̀ níwọ̀n ìgbà tóun náà bá béèrè kú padà o ìyẹn ni system tí mo lò lamẹ́ríkà ń jọ sí tọ̀rọ̀ yẹn dẹ̀ ti rọ kí n tó dé nàìjíríà bẹ̀tà àwọn oníkankankankan fìtínẹ́ẹ̀sì yìí wọ́n ti ọwọ́ bọ̀ ọfẹ ọfẹ wọlé mọ́mú ńlẹ̀ ni ọfẹ sọlẹ̀ mọ́mú di nǹkan míì ni ọfẹ ṣe kínní kan ni ó ti gbowó ni abálọ àbábọ̀ gbogbo effort wa nígbà yẹn láì gbà kọ́bọ̀ lọ́wọ́ ẹnìkan wọ́n useless ẹ̀ wọ́n waste ẹ̀ wọ́n useless ẹ̀ wọ́n waste ẹ̀ yányán àtìgbà yẹn ní itihad yorùbá land council for islamic preacher náà ti sọ fún mi pé ẹ yọwọ́ bí ọ̀rọ̀ yìí àwọn ò lọ́wọ́ sí mọ́ bẹ́ẹ̀ táwọn èèyàn yìí ò mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣebẹ́ nìkan ló gbéra tó lọ bá bàbá wa mudiru markaz nílùú ìjẹ̀bú òde pé mo ṣetán kíjà ò parí ẹ wá sógbómọ̀ṣọ́ ẹ wá bá wa parí ẹ̀ dákun mo ní fídíò yẹn torí wọ́n rí kọ́ọ̀dù ẹ dákun ẹ wá s'Ògbómọ̀ṣọ́ mi sí ń bẹ̀ ń jọ ni mi bá sọ fẹ́rù ọlọ́run náà pé sún sì lè kọ̀ǹtró àwọn ẹlẹ́nu fàyàfàyàfàyà yìí ẹni tí ó bá parí ìjà yìí bí ọ̀rọ̀ yìí bá dé yìí ó ń tọ̀ wọ́n yóò bu ọ díẹ̀ lójú ẹni ọlọ́run gbé nǹkan lé lọ́wọ́ o ó gbà bẹ́ẹ̀ àwọn èèyàn yóò máa sọ fún ẹ pé tó bá tó bá tó bá ṣe kinní kan fún ọ àwa náà ní nǹkan tá a ṣe ilẹ̀ yorùbá inú àlàáfíà làwà kan tó gbé irú orientation wàhálà wàhálà wàhálà yìí dé kó mọ̀ sípa lè parí ìjà in a peaceful way ẹni tó bá ti lè dúró níwájú ọba níwájú ìjòyè tó lè bu òun lòlùbẹ̀rù ọlọ́run lọ́dọ̀ tiwọn tí ò dẹ̀ sí nínú ìlànà tí islam fi lélẹ̀ fún wa. bàbá Mujibu Markaz kò àfihàn ọlọ́ọ̀ kò sí nǹkan tó pa mí láṣẹ tí màá wẹ̀yìn lórí ẹ̀ torí mo mọ̀ pé wọn àjẹ́ pa mí láṣẹ lórí aburú ẹni rẹ ni bàbá inú àfà tó ló kọ tí mo mọ̀ yìí pé ẹ lè bá rẹ́kọ́ọ̀dù ó lù yẹn ń jìbìtì ó lọ òde àfà ó kówó wọn ó ṣe kinní kan bàbá mùdírù respect ara wọn gan ló jẹ́ káwa náà gbà pé ọ̀gá gbogbo wa ni ọ̀gá gbogbo àwa àfà àwọn ni wọ́n sọ fún mi pé sheik ẹ máa wà nínú àwọn tó máa lo Ògbómọ̀ṣọ́ torí ẹ̀yin ti lọ ọbẹ̀ tẹ́lẹ̀ ẹ mọ ibi tẹ́ ẹ bá ṣẹ́ dé rọ́bítà fẹ́ dá sọ̀rọ̀ yá sì fẹ́ kọ̀rọ̀ yọ parí ẹ wá lọ la fi gbéra tá a wá s'Ògbómọ̀ṣọ́ mo ti rí ìbéèrè táwọn èèyàn béèrè tó pọ̀ àmọ́ bí ìbéèrè yẹn ṣe pọ̀ tó méje ni kókó nínú gbogbo ìbéèrè yẹn repetition ni majority ẹ̀ la fi wá s'Ògbómọ̀ṣọ́ kálàáfíà ó lè jọba ni. Ah ṣebí awọ ibì kan nínú àwọn ìrìn àjò yẹn ọ̀kan nínú àwọn ọmọ tó tẹ̀lé mi àfa yìí ni àwọn kan mà fẹ́ lù láì tí bẹ̀rẹ̀ anything kí ló le tó báyìí torí ọlọ́run kí ló le tó báyìí islam ò le tó báyìí ìgbà wo ni islam wá dẹ̀sìn wàhálà wàhálà fìtínà fìtínà ọ̀pẹ̀ èèyàn náà ń ìbéèrè nígbà tá a wọ ìlú Ògbómọ̀ṣọ́ a lọ sí ọ̀dọ̀ àwọn league imam league of imam and alphas torí a rí i pé inú ẹni ọ̀rọ̀ ń dùn ni wọ́n wà gbogbo nǹkan rí kan sọ lórí afẹ́fẹ́ kò sí nǹkan máa dámọ̀ sọ tí ò lè gbẹ̀gbẹ̀ tó bá rẹni tí ò bá sọ. wọ́n sọ ọ̀rọ̀ tó le lóòótọ́ bẹ̀ tá a lè dí wọn lẹ́nu torí tá a bá dí wọn lẹ́nu àjẹkán fọ̀ mí ti wọn àní rọ̀rọ̀ yanjú kò sọ̀rọ̀ tó burú tẹ́dá ọgbọ́rú ẹ̀rí láyé a kú lọ́dọ̀ wọn adé ọ̀dọ̀ ọba ọba náà sọ tiwọn ọba wa Gandhi wọ́n sọ gbogbo tí ń dùn wọ́n lẹ́mìí kọ́nà bá mi lékún àlàáfíà ara wọn ẹni tí ò bá rẹ́dì láti pé kíjà ó parí kò ní sọ tí ń dùn ara ẹ̀kọ́ tó wà níbi ìparí ìjà nìyẹn bàbá yẹn sọ gbogbo tí ń dùn imam imam ti gbọ́ ṣe bí imam ló pè wá pé ká wà náà báwo ni imam ṣe á sọ pé wọ́n fún un ní enough notice adọ́dọ̀ imam imam sì wà ọmọlúwàbí pẹ̀lú wa wọ́n ṣe dáadáa tó pọ̀ kọ́nọ̀mbà ń san imam lẹ́sàn dáadáa a máa ti kúrò ń bẹ̀ àwọn afẹnudá nǹkan rú yìí tó jẹ́ wípé kéèsì ti ń bẹ lọ́rùn tiwọn gan ọlọ́run ló mọ yẹ àwọn náà ni wọ́n mú lọ́ọ̀yà wá wà nù fídíò tí wọ́n mú lọ́ọ̀yà wá fún ìmáàmù pé lọ́ọ̀yà ni lọ́ọ̀yà ni ó gbé ọba lọ kóòtù ẹgbẹ́ wọn ẹgbẹ́ lọ́bẹ̀ àwọn náà ni wọ́n ìsaráàlú Ògbómọ̀ṣọ́ báwọn ṣe ń lo láìfù tiwọn nìyẹn ẹni tó bá lórí kò gbọdọ̀ jẹ́ kán fọ́ àgbọn lórí òun olórí máa ń gbórí sani ìmáàmù mú ẹrú ọlọ́nkan wá tán pè ní Isaac wọn ní olórí ẹbí ayilara àtọ̀dọ̀ àwọn ni onímọ̀gàjí àwọn isaac yẹn alhaji isaac yẹn ó rojọ́ ó lo thirty minutes lórúkọ gbogbo ẹbí ayilara nígbà tí wọ́n ti ita ní o tàwọn ó ti rojọ́ àti dé ọ̀dọ̀ imam imam rojọ́ tiwọn mọ́gàjí sọ tiẹ̀ ẹni tó jẹ́ aṣojú ẹbí imam tó ṣẹ̀ṣẹ̀ kú ń bẹ̀ àwọn àṣàfà òun náà sọ tiẹ̀ ẹ mọ̀ rántí dáadáa mọ̀ fẹ́ lò tó two hours lọ́dọ̀ imam tó kálukú sọ tiẹ̀ ilẹ̀ sú àlè rí àwọn ẹbí Ayílára mọ́ ká tó dọ́dọ̀ imam ọ̀dọ̀ Ayílára la kọ́kọ́ fẹ́ dé bẹ̀tí wọ́n láwọn ti túká pé àwọn ò lè ríra àwọn pè mọ́ lálẹ́ ọjọ́ òun ńlá fi lọ sọ́dọ̀ imam ara béèrè táwọn èèyàn ń béèrè ni pé kí ló dé tí bàbá ṣúgà wà kí ìlú mùsùlùmí ni tí wọ́n sọ pé kí máàmù ọmọ lọ tọrọ àforíjì hábà ẹnìkan ju ẹnìkan lọ ọba kèfèrí ni àwa ò ní gbà ẹni ìdá ń bẹ lọ́wọ́ ẹ sọ̀rọ̀ bá fọwọ́ fa ìdá anábì ò bá àwọn tí wọn kì í ṣe mùsùlùmí tí wọn jẹ́ ọba kò fọwọ́ bá wọn fa ìdá lójú ó mánéjì wọn ni bàbá wàkílù mùsùlùmí wọn fẹ́ràn ìmáàmù débi pé àwọn ẹbí ayélujára mú wákìlù lọ́tà náà ebi torí tìmọ́ọ̀mù ni a fi mú ẹ ẹ mọ́ ní tí wọ́n sọ sí wákìlù ni ẹ ẹ mọ́ ní tí àwọn league of imam tí wọ́n fìbínú sọ sí wákìlù ni pé ẹ̀yin lẹ̀ ń gbẹ̀lẹ́ yìí bí wákìlù bá wá sọ̀rọ̀ jáde pé lọ́ọ́ tọrọ àforíjìn kí ló burú ń bẹ́ẹ̀ kò sí ní tó burú bẹ́ẹ̀ ṣé bí kíjà yọ parí la fẹ́ àbí pé ṣé kíjà yọ ọmọ parí ló wù ni ṣé kíjà yọ ọmọ parí lówù yín ni gbogbo ìgbésẹ̀ tẹ́ ń gbé yìí ìgbésẹ̀ pé kóòtù ni ó yanjú ẹ̀ alágbára ni ó yanjú ẹ̀ kíní kan ni ó yanjú ẹ̀ ìbẹ̀rẹ̀ kóòtù lẹ̀dámọ̀ ọlọ́run ní mòpin ẹ̀ géèmù agbára géèmù pàwà máa ń lọ lọ́tún ló sì ibi tẹnìkan pín sí ni tẹnìkan ti bẹ̀rẹ̀ àwọn kan tún béèrè lára àwọn kwẹ́sàn mo ti ń dànù àwọn kwẹ́sàn yẹn o ẹnìyẹn béèrè yìí pé kí ló dé táwọn lọ́ọ̀yà kan jáde tí wọ́n ń wọ̀nù wa wípé tí wọ́n ń threaten wa pé àwọn sẹ́ndì ìwé à ń retí ìwé lọ́ọ̀yà wọn àti ìrìdìsìn ó ní ta ló fún wa láńsẹ̀nsì tá a fi wọ̀lú ó ló yẹ ká mọ̀ wípé kéèsì yẹn wà ní kóòtù ṣé lọ́ọ̀yà ò kàwé kóòtù ẹ̀ débi kó mọ̀ wípé kóòtù fàyè lẹ̀ fún reconciliation and arbitration tẹ́ ẹ bá fẹ́ parí ìjà tẹ́ ẹ fẹ́ jà mọ́ inú kóòtù gan ó dùn níyì ara nǹkan tá a bá wá nìyẹn amóńgbà tó jẹ́ pàwọn èèyàn yìí wàhálà fìtínà ọ̀kan nù wọn ló kó fáìlì kéèsì bíi ọgọ́rùn-ún wá Àbújá níjọ́ tá a lọ Àbújá tí mo sọ kéèsì bíi ọgọ́rùn-ún kéèsì kí lèèyàn fàyè ẹsẹ̀ tó yẹ pé kìkì kéèsì ni irú àwọn yìí ni wọ́n ń dúró lẹ́yìn tiẹ̀ ẹni wọ́n bá torí ẹ̀ fagbọn kì í dúró jẹ́ o Ọlọ́run ò ní jẹ́ kán torí ìmọ̀ọ́mù wa yìí fagbọn o àwa kúrò níbẹ̀ màá dáhùn àwọn ìbéèrè tó kù àwa padà sọ́dọ̀ ẹbí Ayílára wọ́n sọ gbogbo tinú wọn mọ́gàjí kì í pé méjì láàrin ẹbí kan náà àwọn tẹ́ ń béèrè pé kí ló dé tá a lọ sọ́dọ̀ fámìlì kejì nígbà tá a kúrò lọ́dọ̀ ẹbí Ayílára a ti kúrò lọ́dọ̀ ìmáàmù lálẹ́ àná wákàtí méjìlá ló ń bẹ́ẹ̀ ẹni tó pẹ́ mọ́gàjí